Mide Martins ìmọ̀ràn mi sí ẹ hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ kí ló dé mi ò sọ̀rọ̀ ẹ Mide mi ì lè sọ̀rọ̀ Mide even bàbá wa Shina Peters gan kò ṣe pé bóyá mo bá wọn wí mi ì tó bá wọn wí bàbá ni wọ́n jẹ́ sáwà yìí bọ̀ mo kàn fẹ́ torí nǹkan tí wọ́n sọ náà ni mo kàn call attention wọn sí. Si mi ò tó bá wọn wí mo dẹ̀ mọ̀ wípé pẹ̀lú ògo olódùmarè wọn á ṣàtúnṣe èmi ò ní í sọ̀rọ̀ bí gbogbo èèyàn ṣe máa sọ̀rọ̀ sí mi dé torí hmm, béèyàn bá ṣu bí ò bá nùdí ẹni tó bá fi ìdí ló máa mọ̀ ọ́ wa ni aṣọ bò wá lára ṣùgbọ́n oníkálukú ló mọ nǹkan tí ó ń rán lábẹ́ ilé ẹ̀ èmi ò mọ reason tí mi dé fi wúrúwà tó wù yẹn ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ mo kàn máa sọ̀rọ̀ fún gẹ́gẹ́ bí abiamọ ọmọ téèyàn ò bí tí òun ṣèyàn ló bí rárá èèyàn ń mu èèyàn ń tọ́jú ẹ̀ láti wá àlùbáríkà àti àánú fún àwọn ọmọ tiẹ̀ kábèlè tẹ ọmọ téèyàn ṣíà ẹ̀jẹ̀ pẹ̀lú ọmọ bàbá máa ń ba káàkiri ni ọmọ ìyá ò gbúdọ̀ yára wọn ibi tí màmá ẹ lọ mi dé gbogbo wa là ń lọ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé tí òkú bá ń wẹ̀yìn ó ṣeé ṣe kó máa sunkún èmi ò tún wá tún wá ní blame mi dé ju pé kí n blame ọkọ mi dé nítorí wípé gẹ́gẹ́ bí obìnrin mi dé lè hùwà obìnrin but ọkọ mi dé ń kọ́ ẹ̀yẹ ilé ọkọ mi dé bá onílé jẹ ó bónílé mu ó dọjọ́ ikú onílé ẹyẹ ilé ẹyẹ rí ṣèbó close mọ́ màmá mi dé ṣèbó ọkọ mi dé close mọ́ sista Fúnmi Martins káàtì wá ní pé mi dé bóyá hùwà obìnrin ọkọ ẹ̀ nǹkan ṣèbá gbàlagbà làwọn ṣèbí bá lé ilé làwọn ṣèbáwọn náà bímọ gbogbo ìwà tá a bá ń wo ẹ máa jẹ́ ká máa wù nítorí àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa wù nítorí àwọn ọmọ wa ibi tí fún sista fún mi lọ kò mọ̀ pé òun máa kú ngbà tó kú yẹn ta ni ta ló mọ ẹni tí kú kàn ó ń láti jẹ́ ọmọbìnrin yẹn dá ni àánú ṣe pàpà wá ọmọ tó fi sílẹ̀ rí i Mide náà ṣoríire nínú indọ́strì yìí nítorí pé ọmọbìnrin yẹn tó jẹ́ sista fún mi yẹn ó dá ni ó ní àánú pàpà wá dá mi láre rí Mide tó o bá fẹ̀yìn lẹ̀ mo fẹ́ kó o wẹ̀yìn ìjẹ́ o ṣe eré ìjẹ́ o ṣe eré mo kàn fẹ́ kó o wò ó pé ṣé mo ṣe eré ṣé tálùmùtù bá délé ní ṣé àwọn ọmọ mi máa rí àánú gbà ṣé mo ṣe eré oníkùn ló mọ̀ọ́ká ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà mi ì mọ nǹkan tó ń rán ní kọ̀kọ̀ yàrá but whatever it is mo believe pe wàá lọ ṣàtúnṣe whatever it is mo believe pe àwọn bàbá wa tó jẹ́ ọkọ náà eh, mo pò wọ́n ní bàbá wa torí ọkọ ló lórí aya mo ṣe pé wọ́n jẹ́ bàbá mi o àwọn bàbá tó jẹ́ ọkọ náà mo mọ̀ pé ìjọ máa ṣàtúnṣe àmọ́ mi dé má sọ̀rọ̀ má da ẹnikẹ́ni lóhùn má dá anybody lóhùn bí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó die down bẹ́ẹ̀ ẹ lọ ṣe àtúnṣe Mide lọ ṣe àtúnṣe ọkọ Mide Mr eh, Afeez ọwọ́ ẹ lọ ṣe àtúnṣe ẹ̀yin lèmi blame jù torí pé ẹ̀yin ni ẹ̀yin lẹyẹ lé tẹ́ ẹ bó nílé Mr Funmi Martins jẹ́ tẹ́ ẹ bí ẹ tẹ́ ẹ bá mú mi ìfẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ téèyàn ò bí gan èèyàn ń ṣàánú fún kápítẹ̀lì tí ọmọ téèyàn ọmọ ẹyẹ tó ṣú ìgbà tẹ́ ẹ bá tírìtì ọmọ tẹ́ ẹ mẹyẹ tó ṣú bẹ́ẹ̀ báwo lẹ ṣe fẹ́ tírìtì ọmọ ọ̀dọ̀ ẹ lọ ṣàtúnṣe o ẹ má dáhùn torí ara ń kan àwọn èèyàn àwọn èèyàn ń bínú sí yín ẹ má wulẹ̀ dáhùn ẹ má sọ anything ẹ jẹ́ kọ́rọ̀ yẹn die down bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ ni ká máa gbọ́ lágọ̀ olódodo lágọ̀ àwọn olódodo nísìn ẹ jẹ́ kí orin tuntun bẹ̀rẹ̀ sí ní ti násárẹ́tì yín jáde wá lórí dámiláre ẹ má sọ̀rọ̀ o torí pé ẹ ti ẹ kó ẹ kó kù àtẹ̀yìn àtìyàwó yín ẹ̀yin méjèèjì kó kù ẹ bá má jẹ́ kó rí bẹ́ẹ̀ pàápàá ẹ̀yin àfíìsì ọwọ́ ẹ bá má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ bá má jẹ́ kó rí bẹ́ẹ̀ àmọ́ mi dé hmm. tírú àwọn ìwà báyìí bá ṣì wà nínú ẹ lọ jáwọ́ o nítorí pé ibi tí sista Fúnmi Martin sí lọ gbogbo wa là ń lọ bẹ̀ o ẹ jẹ́ ká wùwá rí ká fẹ̀yìn lẹ̀ fọmọ o ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí tí sista Fúnmi Martin ò bá da àánú ò padà wá àwọn ọmọ ẹ̀rí o mi dé ṣe o mọ̀ pé wọ́n náà ráàánú gbà mi ìdẹ̀rùpó láwọn ọmọ kankan tí àǹtí yẹn fi sílẹ̀ tó ń jìyà àtọ̀sọ́mọ Dámiláre yìí àánú dẹ̀ ti padà wá Dámiláre rí mélòó nínú wa ló lè fi ẹ̀yìn lẹ̀ tí àánú máa wá ọmọ wa rí ẹ jẹ́ ká kọ́gbọ́n o àánú wá Dámiláre ọmọ sista Fúnmi Martins rí nítorí pé sista Fúnmi Martins náà ó lájẹ pé ìwà tiẹ̀ náà dá níbìkan láwọn ibìkan ní àánú ṣe pàpà wá àwọn ọmọ ẹ̀rí mi dé ẹ wu ìwà àti èmi àti gbogbo àwa abiyamọ ayé ẹ jẹ́ ká wu ìwà tí àánú máa padà wá àwọn ọmọ wa rí tá a bá lọ tán torí gbogbo wa là ń lọ síbi tí Fúnmi Martins lọ ẹ jẹ́ ká ṣe eré